وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adapẹ́ fún ọlọ́run, àtọ́ àlékún ìjọ ọlọ́run, orí àti ọlọ́run, bàbá àlùwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. Àkọ́kọ́ á gba ọpẹ́ fún ọlọ́run látara àwọn orin tó ṣe fún wa. Pípọ̀ ọ̀nà orin tọ́lọ̀ bá ń ṣe fún wa àlẹ́tọ̀ọ́ sí pípa nǹkan wa ni. Ní gbogbo àgbègbè gbàlá ń fẹ́ olúwa àdúgbò orin náà. Àdúgbò Islam, àdúgbò orin ìṣẹ̀mí. Ọdún tó kọjá lọ, ọdún kan pẹ́fà, three hundred and sixty six Ó ní méjì mẹ́ta mẹ́rin, ó tó kàn ó bẹ́ẹ̀ lù láàrin ìṣẹ́jú akàn second second second second second lọ́nà múlò ìrìnkú láyé. Sígbà tó lọ́wọ́ ní ẹ̀kú, ó kéré jùlọ láàrin ìṣẹ́jú kan, láàrin wákàtí kan, yóò mú ìrìnkú láyé. Ìmúyẹ̀kú láyé ọlọ́run ìgbà mí àwọn míì yóò ṣe ń dọ́gbù ní gbùmù ní fífi lẹ́ẹ̀kan náà ní jẹ tàbí jẹrin ló kó lówó mẹ́rin ní tòsí wáyà yìí àìmọye ẹni ló ṣòfò láti ọdún tó ti lọ nù tá àwa dágbére ní apá ìtẹ̀síru wa àwa bí wọ́n ṣàgbé sí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìṣojú wa tọ̀ ẹ̀mí làá bẹ̀rẹ̀ rí àdúgbọ́dọ̀ náà o. Abáníká wo dáadáa nínú àwọn aṣáájú ń jòkó bẹ̀rẹ̀ sí èrò àtàjò tó lọ́tọ́ lọ àgbọ́kẹ́lẹ̀ kan kú o. Àwọn èèyàn sì ń kú dáadáa sámú olúwa adúpẹ́ ọ̀rọ̀. Bí ẹni yẹn bá gùn orí wo ló wà mẹ́ títí ní ìtumọ̀ pé ẹni yẹn gùn nígbà tó fẹ́ apàdà kú náà ni afẹ́ akọ̀ àkú àsìkò tá a ti gbónú sàárè àwọn táwọn wúra wa yìí ó pọ̀ ju àsìkò tá a lò láyé lọ. ẹni tí wọ́n á tẹ́kù tí ò kú tí wọ́n ń dúpẹ́ tí mo kú ẹlòmíì wà yẹ kó kú lókù rẹ̀ bẹ́ẹ̀ bá ń dúpẹ́ tí mo sì kú ó sì wà láyé kò wá tẹ̀ láti ọlọ́run kò ṣe dáadáa ẹ̀mí rẹ̀ tẹ̀ ń dúró bò ní ó ní fún ẹsẹ̀ níwájú ọlọ́run ẹsẹ̀ rẹ̀ fẹ́ẹ̀fẹ́ lẹ̀ títí kìí jù ní àwọn ìgbà tẹ́lẹ̀ rẹ̀ gún ó bá wọ ọjọ́ ẹgbẹ́ tó fi gún mi ní àwọn ẹ̀yẹ ní láti mọ ìtumọ̀ ọpẹ́ tá à ń dúpẹ́ àti ìtumọ̀ tá à ń dúpẹ́ tá à sí kò ní ìtumọ̀ nígbà tó bá ṣe dáadáa tó wá padà kú lẹ́nu àmọ́ ọpẹ́ rẹ tó fi lè ní ìtumọ̀ níwájú ọlọ́run tó ọ dúpẹ́ tó ọ̀fáyé lẹ̀ kò ní kọ́ oríṣẹ́ dáadáa bí o. Iṣẹ́ dáadáa fi hàn mí ṣe olóòrùn ìtumọ̀ rẹ̀. Ànábì Muhammad ó ní kọ́ọ̀rì náà ẹni sábà fún wọn ní orí jù nínú àwọn ọmọ èèyàn mọ̀ntọ́lẹ̀ ọmọrùhù òun lè tẹ́lù rẹ̀ gùn wàhásùnà àmàlù àmọ́sẹ̀ rẹ̀ dáa wàlẹ́ àwọn orin aláàmì nígbẹ́ bí lẹ́tọ̀ ìgbò ní àwọn tó lẹ́jọ gbé ẹgbẹ́ ẹgbẹ́ bí táwọn kú